wẹ́bsáìtì márùn-ún tí o ti lè wáṣẹ tech tí o lè máa ṣe láti ilé ní ọdún 2025 yìí kò sí ẹlẹgbẹ́. àkọ́kọ́ weworkremotely.com ìkejì flexjobs.com ìkẹta remotive.io ìkẹrin justprezzo.co paríparí ẹ̀ remoteok.com tí o bá tún mọ òmíràn jẹ́ kí n mọ̀ ní kọ́mẹ̀ntì àlẹ́ fọ́nrán yìí ẹ ṣé mo dúpẹ́ mo mọ rírì yín.